Orúkọ mi ni Ọpẹ́yẹwà Ògúnṣẹ̀yẹ, Yorùbá ni mí, mò ń gbé ní London, uh, mo mo ń <laughs> okay, I forgot what I was going to say. Um, mo mo ń kọ́ èdè Yorùbá nítorí pé mo fẹ́ lè sọ sí àwọn ẹbí mi ati àwọn ọmọ mi ní ọjọ́ iwájú. Um, Kíkọ́ Yorùbá ṣe pàtàkì àwọn akẹ́kọ̀ọ́ Yorùbá rèé àwọn akẹ́kọ̀ọ́ kí lẹ fẹ́ sọ. orúkọ mi ni Fisáyọ̀ mo fẹ́ràn Yorùbá èdè Yorùbá dùn ó ṣe pàtàkì fún ilẹ̀ Yorùbá. orúkọ mi ni Adam mo ń gbé ní London mo Peckham ni mo ń wá Yorùbá pọ̀ wà ní Peckham nítorí náà mo fẹ́ bá wọn sọ̀rọ̀. grazie oggi è uscito mon, mon beni London. Um, mo fẹ́ kàwé Yorùbá nítorí pé ti ti mo ba um, fẹ́ lọ sí ilẹ̀ Yorùbá ó dára kí ni lè sọ dara. dáradára. Orúkọ mi ni Ọmọláyọ̀ mo ò fẹ́ kí yorùbá mo ò fẹ́ èdè yorùbá parun sísọ as um, kò dáa pé a ní owó fún èdè tó wà pàtàkì ní nàìjíríà àti benin àti diaspora. orúkọ mi ni abdullahi um, uh, london lèmi náà gbé uh, mi ò mọ ìdí tí soas tí wọ́n ṣe gbajúmọ̀ kíkọ èdè yorùbá níbí uh, mo dẹ̀ fẹ́ kí uh, èdè yorùbá uh, kó máa gbé lọ títí ayérayé èmi jẹ́ olùkọ́ àgbà èdè Yorùbá ní SOAS mo ti ní ìrírí láti kíkọ́ èdè Yorùbá láti bí ọgbọ̀n ọdún sẹ́yìn èdè Yorùbá ṣe pàtàkì ìdí ni pé bí ọgọ́ta mílíọ̀nù èèyàn ló ń sọ èdè Yorùbá káàkiri àgbáyé ní London nígbà ìgbọ̀n bí mílíọ̀nù méjì ni ó gbọ́ èdè Yorùbá ìdí nìyẹn tí a gbọ́dọ̀ gbárùkù mọ́ èdè Yorùbá kí ó lè di ohun tí gbogbo ènìyàn tí wọ́n mọ̀ nípa ẹ̀. èyí yorùbá dùn yorùbá fúnra ẹ̀ dùn gẹ́gẹ́ bí èèyàn tó náà kò sí ìdí tí a sọ èdè yorùbá gbogbo àwọn tó ń sọ yìí náà wọ́n nífẹ̀ẹ́ yorùbá náà ṣe é sọ àbí bẹ́ẹ̀ ni